السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والتاغوت واستمسكت بالأرات الأفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعمل عقدة من لساني يفقه قولي ستلنا لنا علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته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

ọlọ́n tó mọ̀ ìsọ̀lọ́mọ̀ ìsọ̀lọ́m ọlọ́kàrí alì rọ́dí allah anu wàkàràmọ́lọ́wọ́ wájẹ̀ iní jama na zuci fatimata zahara wọn wọn tó mọ̀rí don tó mọ̀rí a kayoka hiyalaka ana an tó sí na sobata ọna sai ga professor katita kai òṣèbìrẹ̀ tẹ̀lé bílíọ̀rọ̀ dípò wọ́n mú ya kàkà ẹ̀bẹ́rọ̀sì èsì ihu nùmẹ̀mù kẹrin ọ̀nà ọ̀rọ̀ omi nèsì kọ̀nyẹ́ náà yẹ̀rọ akakọ̀kọ̀ lọ́ọ̀yà yóò tẹ̀tẹ̀ na náà nílẹ̀ èsìká ọ̀nà omi èsìká ọba náà yẹ̀rọ akakọ̀ lọ́ọ̀yà yóò tẹ̀tẹ̀ àndéèkì anáhùn ọ̀nà ọ̀rọ̀ omi inú ìsì amakete ngwugwu ni ọ na-ememe esikọ n'ọnwụ ọyayo nchete dịma ka nika ibiri ọnụma gị nika ya e, amahụ ọ bụ ya yosan ankusan mesi ochete andọda esika e, ya osan ọyịya ya ni ankun mesi ochete ịdị wahala ịdị na ịkwaba mụ ịnị aisha ọba nke ka anabai muhammad sallallahu alaihi wasallam ini honore kono owo an habasha azuji ebi danyi ebe ma shenyere ko ma he don to mori rere ọ na me bato kazama ma han onye school rere

a máa ṣẹ́yìnrẹ́ kó máa rẹ̀ lọ́nà wá don tó mọ̀ jọ tó mọ̀ ní ọ̀sẹ̀ kò ní ìsìnkò lèrè wa lọ́nà káyọ̀ tó mọ̀ ní kò ní ìsìnkò lèrè don lọ́nà tó mọ̀ ní hewan kevin devin lọ́nà tó mọ̀ ní mọ̀ ní ẹlẹ́ náà mẹ́rin ló tó mọ́rí òfò jẹ́ ẹ̀rọ ìjọba kú ṣe ló tó mọ́rí káyà ní káyà hasbuki omi wọ̀gọ́nù aṣàká lọ́nà káyà tó mọ́rí ká oskut onye izo onwe na enyi ẹ̀rọ ara sánára èròṣẹ́ òkúkú wọ́pàá mọ́tí tó mú yìí ọwọ́pàá ọmọ ṣàbẹ̀nì ní inú bá yẹ́ náà dáyọ ń tó mọ́rí ẹ̀yìn iná ní dáyọ sàn agúkí sátò sí ohun tó mọ́rí ẹ̀sàn ẹ̀kọ́ mọ́tí tó mọ́rí ní ẹ̀rìkẹ́ náà mọ́rí kai ẹ̀ṣọ́ sọ́ntú omori túnjọ ní yẹ̀wọ̀n ní dẹ́n ní yẹ́ nìka ọgbọ́nyẹ́ náà àwọn ọ̀kẹ́ náà ṣe ọ̀nyẹ́ ní àwọn ọ̀kẹ́ náà ṣe sọ́ntú omori múrí ọdún sí rẹ̀ yẹ́ yìí dọ́ntọ́ omori káà nìka ó yí wọn gọ́nà aisha ká dọ́nà kẹ́ntọ́ omori ká kúrin orí deki n'ụpọta idoka ya nika ya hasbuki ya aisha ozi wagon ewa aisha ya aisha hasbuki fakultu na idoka ya n'ụpọta ka eh, ozi wagon donika ee garagide ozi dosbo juwe wa ina na ma ka kuko na slatu to mori ni da aisha re si ya ni kai anyi no ọmọràn tó mọ̀rí mẹ́nẹ́jìjì jose choive dọ́nidọ́rì jọ tó mọ̀rí yìí aisha kìjọ́ ló bá fẹ́ báyìí lọ́nìkọ̀ ọ̀rọ̀ tó mọ̀rí ọ̀rẹ́ mẹ́nẹ́jìjì iné choive dọ́n tó mọ̀rí dọ́nidọ́rì dọ́n tó mọ̀rí káàkà ọmọ ọ̀ṣọ́sọ ní sí ọ̀nà dọ́nà ni dọ́n tó mọ̀rí àjùzá ni pai káyé ẹ̀yọ́ mọ́rún anyị mana wọka wasịtịtị ewuretewu ọbabere ni ebere sọ ime anyị ahiri yi anáwọ kẹtìrì ló ìdìrè yí anáwọ ka ẹ̀wùrẹ́ ọmọ dókítà na rírà aṣọ́sọ́ ní ipa na iná àhá náà wúra lọ́tún tó mú rí nìyí àbẹ́sẹ̀ nínú náà ló tó mú rí àjò já ní sí ipa nǹkan ya rẹ̀ mú yé onye náà ní yàrá yàrá mú yíwà lọ́tún tó mú rí nìyí àmá mẹ́ka ìjẹ̀nyí ló tó mú rí òrìn sáà dẹ́ẹ̀jì náà yà bìdírà àṣọ́tọ̀ ń pẹ́ mú tọ́ àyẹ́mẹ́ títí rẹ̀ mọ́ ní sáà bá àbíjọba pìtì dọ̀rọ̀ jẹ́ orílẹ̀ mẹ́rẹ́ kàfà àtà ìjẹ ní ìsọ́dé àìṣẹ́ ogun bọ́sáwà jẹ ní ìṣọ́ sallallahu alaihi wasallam agukọ mọ́rí mana káìkàì wà áṣírò hannà del maro ṣe bẹ̀ kọ̀rọ̀ bẹ̀rẹ̀ wà wà ọkàkà yà oyi ne bi etu ntomori kisi biri wala anyi ntomori ko ntomori ɔrɛ ŋoyɔ dɔw ka kye biri ɔsɔ lɔtɔ ntomori nini yɔnɔ ayɔ akoko abubakari kaguwo yanni ama n sise hɔrɔ gbɔdɔ jɛ dake esi sɔba mi osu kakpɛtɛ ɛrɛ ɔrɔ kpɛtɛ lɔtɔ ntomori nini.

ẹni sọ́nsọ́ ni kàṣọ́ nìyí àgbà tó ń tó mú rí ha ẹ̀kúkọ́ tó mú rí maná fẹ́ sọ túra sí dáàkàrà lọ́pẹ́ ní bẹ́ẹ̀ sí yẹ́ mẹ́rin tó ń tó mú rí àti ipa ìkàyẹ̀ wà á húrẹ̀ èyí èrùsẹ́ wọn sí òmùrí ọ̀hún mẹ́mọ́ rà nù wọn tí wọ́n gọ́sẹ̀ ẹ̀rí ọ̀hún inú islam abàmẹ́ni civilization òyìnbó ní civilization who ní islam ẹ̀yíkẹ́ náà náírà iná ẹ̀pọ̀ ní islam páì iná ẹ̀pà onúntòmórí páì ìsọ́bí ìṣọ́pọ̀ rẹ̀ ìzẹ́rẹ̀ mẹ́rẹ̀ dínì tùkà wọ́n hù rẹ̀ gan ìjámọ̀ ìrànkúmi dẹ́ẹ̀kí ní ìjámọ̀ ẹ̀nà sọ́mọ́sọ́ ìrànkúmọ̀ àwọn dẹ́ẹ̀kí náà ọ̀hù ẹ̀tọ́ dẹ́yìn lọ́ hàn jùtọ̀ náà dẹ́ẹ̀kí náà mẹ́rẹ̀ mẹ́rẹ̀ ìsọ́lọ́sítù ẹ̀rẹ́rẹ̀ lọ́mọrí tí a rẹ̀ hẹ́fẹ́ kàmí tí a máa ashevi asemita amam yọnu di ebe ẹbẹ ní dáyẹ ní bẹrẹ mẹ nka wọn ní ìsọba níwu dédé èsì ọdẹ ní ẹhọ akọ ẹtẹ ní mi sọlọ tù dédé ẹrẹ yìí ẹwọn rẹ mẹrin tiẹ sáà ní ọyà tiẹ kakoko ẹrẹ ẹrẹ yìí ọmọnyẹ mẹ́nzi tó wà ní ẹ̀rẹ́ sọ ọ̀rìkà yìí sàdáàkì àmì ẹ̀kẹ́ ìsẹ̀dáàkì ọlọ́sẹ̀yàn ọbẹ̀ bẹ̀ṣọ́ ẹ̀ lómúrí dàkà nìkà yìí. àwùjọ bí láyé mí náà ṣàìtọ́ ní rọ́jú bísmìláì rahmanì rahim wàá tún nìta sọ̀dùkọ́ tí yìí náà nìkà. فينقذن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا وآتوا النساء صدقاتهن نهلا أمريكا تسدى كينيا نهلا أنينا أميني إسي أمريكا تسدى كينيا نهلا أيضا ني أبني فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ẹ̀yọ̀ ló máa ń yí zẹ̀rẹ̀ sórí sẹ̀dẹ̀ àti ọ̀nà rẹ̀ sọ àbáramá máa ọ́ yí zẹ̀rẹ̀ tó rẹ̀ sọ ẹ̀wọ̀n ọ̀báramá ọmọ ẹni sórí sẹ̀dẹ̀ àti ọ̀nà wọ́n yí zẹ̀rẹ̀ tó rẹ̀ sọ fẹ̀yìn tí lẹ̀lẹ̀kún ń ṣe ìmìnú nafsan ayé náà ní bá dáhùn ní sẹ̀dẹ̀ àti ọ̀nà bẹ́ẹ̀ bọ́m jùzọ́ inú bẹ́ẹ̀ nìyẹn fàkùlùhù hàní ẹn maria omurika ya rí ọ̀fẹ́ sọ́rọ̀ jẹ́ tó ẹ̀ sínú hinne anábàá muhammad sallallahu alaihi wasallam ọka ajúmọ̀ rọ́jùlù tazawwaja imra'atan ala ma qalla min al-mahr aw kathura wa laysa fi nafsihi an yuwaddi ilayha haqqaha khada'aha famat wa lam yuwaddi ilayha haqqaha laqiya Allah yawm al-qiyamati wa huwa zalim anabai muhammad sallallahu alaihi wasallam ọka ọnọrọ fún ọnọrọ ama anyọ mẹ akẹrọ sí nyọ bọwọ eyi avabaye ni lọyìn lọyìn náà ni kẹyẹ olóòsìkò ló sùn sẹdẹ akẹrọ ní ìyọ dọbẹ lẹyìn dẹhẹrẹ fẹjúmọ náà sẹsẹ ìzẹyìn sẹdẹ akẹrọ ní ìyọ. dana wọn ọrọ bọṣẹ ẹtì tẹn ọmọ nàìjíríà òmòrì yìí náà tẹrẹ ẹka yìí ọtẹrẹ kọọlù. ọmọ nàìjíríà òmòrì yìí bẹẹ ká ẹnìyàn bọ ọnìrẹkọ ẹsẹ adarẹ kàtó. wà á yúmọ rẹjù ní sàdánà dẹyìnà وهو لا يريد أن يؤدي إليه حقه خدعه حتى أخذ ماله لقي الله وهو سارق ohun tó mọ̀ ìṣọ̀lọ̀sọ́lá ọkọ̀nà tó ọ̀dà aná ààrẹ ládẹ́kẹ̀ ìrèrè àfikọ̀ dísẹ́ǹsì yìí rèrè dọ́yìn náà ń kún lóṣù kan ọ̀bá ayẹrẹ máa yọ̀gọ́ máa yìn dọ́bì lọ́nà ní pọ́ọ́rọ́ pọ́ọ́rọ́ dání kan ọ̀ṣẹ́ ẹ̀ títẹ́ bọ́ rẹ̀ fíṣù tánì ohun tó mọ̀rí kọ́mọ̀ nàìjíríà mọ̀rí dáadáa rẹ̀ kàtí ní ràgbónú orí tí ń ràgbónú ní yorí ni àwọn ọ̀dẹ́rẹ̀ mọ́nà kẹ́ ní ṣe níbìrì

anan to mu sallallahu alaihi wasallam ana mu shese ne fari ini ba zama da nanyi to ba ne rasu odika oh, ono oh, daddo do du sha ha yo o oh, de eh, ke ha to la rasu iri yana wa kwara oni isho yo isa na are ova ni isho yo enye de chire ova na ajo yo yàtọ̀wọ́ ń ní ẹ̀yìn òbí anáyẹ̀kọ́ ọ̀fẹ́ mọ̀ bí àtòrí ọ̀nì òkú ìwé ni yọ̀nì òkú ẹ̀yìn mẹ́ta yọ̀nì ọba ọbẹ̀dọ̀ kòkiri náà yọ̀ ń ní ẹ̀yìn ọlọ́wọ́ tó jí rẹ̀ hídọ̀ sí ibi tó jẹ́ wọn ọba ni ní ẹ̀yìn iná ẹ̀wọ̀n náà ìwọ́n mi mẹ́rin sọ ìkù ìwé ṣàdọ́fẹ́ ní ìran báwọn ẹ̀sọ́ àwọn ìran lọ́tún tó mú nínú àbọ́mìkà ní nílẹ̀ ìrẹ́ so jòdí ọmọrí mẹ̀mẹ̀kà tí náà lọ́kọ̀ áàmì orí jòdí ó tó mọ́rí mẹ̀mẹ̀sẹ̀ páì orí jòdí ọlọ́yẹ̀ ní ìṣó yẹtẹ́ ìrẹ́ ìrẹ́ sọ́ أسكنوهن أسكنوهن من حيث سكنتم من أجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أوضعن لكم فآتوهن أجورهن واعتمروا بينكم بمعروف وإن تعافوتم فسترجع له أخرى وإن تآثرتم فسترجع له أخرى وإن تعاثرتم فسترجع له أخرى أمري إجا أقوى كري إن رأينا ọnọba nkọ na ọhụrụ bụ wanyọ ne ahụrụ ebe dan idan ana ati n'aka no taa a na na m ọ ma mi idan bụ ewa mi mi tụja mi omori aka ahụ na nka ye usi na min haifu sakantum na abọwa fi mi mi min ujudikum inu ya mini idan ni rara iwani oji rehi do ra na mo ti re ki za ma emi ya mi idan ni ولا تضارون لتضيقوا عليهم ọmọ ní kàfíkọ́ hànà wọn àfíkọ́ ojigi wa omi ìjọ hànà àbọ̀ bẹ́ẹ̀ jí ọmọ yẹn náà وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن إنه إيجا أني إيجا دويان لك وأقول omori ọkaye wá ní tó jẹ́ pọ́ọ́rọ́ lóòmójí ìjẹ́ ìkìjọ́ oṣòdí ma ọdí ìdàlẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀wà ní tó jẹ́ pọ́ọ́rọ́ ọ̀yíwẹ̀ ọ̀rẹ́ mọ́ṣọ́dí mọ́ dáàkójí rẹ̀ máa lú èṣọ́ ọ̀ta tó ẹ̀ṣú ojé máa kàrẹ́ báyìí o pàtàmìrò bẹ́yìn náà kún bí máa rùn بينهم أو بينكم بينكم. كأنك, بين... كأنك قلت بينهم أليس كذلك؟ لا أه؟ بينكم مم.

dama onye na-eke ya wee weyi dan na ịhụ kekwe ocheche m fasa tụrụ ụlọhụ ọhụrụ ike ehe anyị onye ma asa amaghị n'ozi akarịra amaghị mmiri oke niile ba n'oru shọta n'obi ọbage and ịsọ na ya ka wee na-ewe na na-eketara iyi ewube kaka anda na ọdụ Slapion to mori ezigbo ama ebe nọ ka onye nọ n'ụlọ akụ ahụrụ ụgbọ bụ na ka ụka ye ịrụ ụra shahaya ọyị ịrụ ụra na aka na iwu sew ịrere sọ accommodation ọnụ dị ị na-ajị ni atọ gani e atọ ike edurihi ni nim n'ibiri n'ibiri ha nọ

agụkọrọ agụgọ bari wakụkọ ụdọ na onye anibiri fa dọọ ọdọ ọbẹ e. dọọrọ otu ịza na ọdị dọọrọ dọọrọ a nìjọba atụrụ arẹ fún iná ìjẹka ara kàkà yìí ọmọdé náà ní ọdún musamẹ tó gbẹnu tọnuwọtò ẹ bàbá ini hadis ni al-bukhari ati imam muslim ina da bai hunu bi aisha radiyallahu anha aisha nika hindu bintu utba anabasi abu sufyan o bi to nto mori da ka yi nto mori ni kai ọba na na nyọ na abu sufyan anaghị e sọọbi ọ ma sị ya ni tọni atozi ise gwaniri ebe ọ na ọ sị na ọ yekọ na ọba shọnita don to muri kayan kai huli ma ya fiki wa waladaki bil maruf wa si hunu gwan ama hori atujo no ma yo jose bi tere da so ya o kana so ni ama ba se yo ni ana honere atana ko roziri e bo no no si do hoye iba sa ni katem tin ba ana me kayan to muri ìsọ́n tó mórí kàyọ̀ ẹ̀ àmá na yẹ́ mẹ́ ọmọbọ̀nà na ẹ̀ṣà wẹ́rẹ̀rùn rẹ̀ sí inú gbọ́gbà àtàkọ́rọ̀ òyìnbó ìjẹ́kẹ́ onye onye yẹ́ ṣọ́gbọ́n ni mo hù jẹ kan tó mórí ọmọ onye na ọ̀yẹ́ náà onye náà kọ̀ sí hù inú gbọ́gbà dáfọ́lá ni ẹ̀ slọ́tún tó mórí ni ọ̀nà bá muhammad sallallahu alaihi wasallam ine nwana jụọ ọnụ ọyị na nche etite ini ọyịkọnụ ọdịrị ma ọnụkọnụ ije akwụkwọ aka ịrara na ọkụkụ si ya dọnwa n'ikuku gwuhete ire ọnụ bọtụrụ pụrụ dọnwa n'igwuhete dịrara ni ọkụkụ si ya ọchị ka ọ dịkwa ka aka asala asala wama malakat aimanukum na sọ salọ ịkụ nini na ṣe ń pèsè ọlọ́kíkó nínú ọrí àmàrà yà ákẹta nínú na rọ̀ yíwa nínú látùkẹlìfòhún látùkẹlìfòhún máa láyò tí kú àfúnmà kù ní yíwa inú kọrẹ́mẹ́ ọmọkẹtọ̀ ọjọ́ nínú ọmímẹ̀ inú ìrọ̀wọ́ ẹ̀sọ́ lọ́tọ́ mìíríkà wà á bá bọ̀kọ́rọ̀ yíwa ẹni hùnú kẹtẹ̀ ní gbọ́wọ́ àwọn tó rà don to muri daba ka ni kai Allah Allah fi nisa Allah Allah fi nisa ni yawo muri ni ni ni wa ni yawo muri ni ni inu me be bi ro ni do ni ni yawo muri ni ni inu me me ba me ko se oni ni na ni yawo yo muri ni ni fa innahunna awanun fi aydikum abuke azɛɛbi ni anazadu pakɛtaw ni ni azawaju pakɛtaw ni ni kɛni ni ɛɛgun ni ni wɔ ahasumu hunna bi amaanatila riri ɔkatitɛ ori gomori yi usi ɛni sibɛri sew ni ni dɛ akɛtaw wasalantum furuja hunna bi kalimatila dɛ kiri na tuni omori usi mahi nisɛn ni bɔrɔ yɛ wa ni ìrọ̀kiri ọmọ ní ìjòzí kò mú ní ọ̀ká káyẹ sankihu ma sábà lẹ́kùn mínà nìsá yẹn náà ara òní nẹ̀mú iná nẹ̀ẹ̀nì ní wà nìmú ó dùn mórí ọ̀ká ẹni wọn don tó mórí sọ̀lọ̀sọ́lọ́m dáàká ọmọ ẹgbẹ́ èṣù káyẹ allaha allaha fi nìsá yẹn wà yóò mórí nìní yẹn wà yóò mórí nìní inú mi mi bẹ́ẹ̀ òní ní ọ̀nà bá muhammad sallallahu alaihi wasallam àwọn ìṣọ́sọ́ ni kwa ọ̀dẹ́rẹ̀ man ọ̀nà ọ̀dẹ́rẹ̀ man náà kàdọ́ fi ṣe ẹ̀rẹ̀ àkọ́rọ̀ mi dáa wá kàkàyè inú wọn tó múrí ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ láti ọ̀tọ́ múrí yìí jùzọ́nà náà àbọ́dílẹ̀ kẹ̀yẹ́ tẹ̀ sọ́ ni inú sọ́wọ́ ọ̀tọ́ lọ́rọ̀ ọ̀hún dóòsì yóò chire dóòsì àhàrá ọlọ́bàára ẹ̀wọ̀n ààyò dóòmì tó jáde àbẹ́sẹ̀ ní ilẹ̀ ìrẹsọ́ ọ̀bì ọ̀nọ́rùn àbẹ́sẹ̀ pìtì ilẹ̀ ìrẹsọ́ ọ̀bì ọ̀nọ́rùn yàkùnbá ń wọlé fún àányí anyị ìka àdínẹ̀ àányí lànà wọ́n mi tó àfá àṣọ ọ̀nàdọ̀ ṣọ́ abẹ ilẹ̀ ìrẹsọ́ ọ̀bì yẹ̀wọ̀bá omuli anamu okize enyini omuli okize etere ya mabuli ya tamanyi n'adini dese mkukwa tuli goyi se si ini goyi lati onto omuli nini dede ngihe nwa na robanyi deko ni nyera tuli moto usano ole tula ilu babanyi to ome cheipo oro lati onto omuli nini enyi do oli moto

lọ́tí ohun tó mọ̀rí yìí ẹ̀ máa kẹ́kẹ́ ọ́sẹ̀ ọ̀dọ́dọ̀ ya ń kẹ́ wọn bẹ̀rẹ̀ èrè àmọ́ àfáàfọ́ náà wọn wà hàrà wọn yà ohun tó sallallahu alaihi wasallam bá náà sí páì ìṣẹ́ ni wọn náà yíṣẹ́ náà náà ẹ̀mọ́pìlì ẹ̀tọ́ mi kò mórí mẹ́kẹ̀ẹ́ mi ọ̀dọ̀ ọmọ onye ọtí náà ìkẹ́ wọ́n mọ̀rí àmẹ́wọ́rọ̀ àyọ̀ wọn bẹ̀wọ́rọ̀ kan náà nù yìí wọ́n mọ̀rí ọ̀kẹ́wọ́rọ̀ yẹtẹ́ ojú eré ní zamare dimire zamare du eré ké yóò ṣe náà ní kẹwẹ́ sútà òde catholic school ẹ̀rọ ọ̀kọ̀ náà bọ́ tó sì rọ school fi ọ̀nà ẹ̀wọ́n náà wọn ìwé ìṣọ́n ìwé ìṣọ́n àbẹ́mínà ní màkà ẹ̀yìn ọmọ mi fún ọba mẹ́ ẹ̀wọ́n náà amma arihi mai yomi iji ya na ya kaye umiri kuwa na didi na ọmọ ọdọ ihu ni ọmọ ọrọ yìí ní tẹbìrì ayé náà jìn mọ omi gàhìlì ẹ̀rọ paragu iná bẹ̀ ní mẹ̀má àmọ́ ní ní tẹbìrì ayé ọ̀nà náà ọ̀nà ọ̀dọ̀ mẹ́kọ̀ọ́ bí họ sẹ́ríkì ọ̀sọ̀ wa na

do sanu do fe fun gari ba ngun dohu do e noi do ni gari e non ijo na ngun ehi do yi e ni gari e non do teva do ni pe hu ko do so ko me na na na ni do na na do ni e na ri o ko to to bari ni بارك اللهم صل على محمد وسلم وكان نبي هذا ما كان أما هذا كنا نتجا أسانين دوكو شكا يتدون شكا يصاري أما هذا كنا نتجا جان دوكا onyonyo ṣe kèé skul kọ́nà àjàrí skul a ń kẹ́rẹ̀ kèé skul ọkàtẹ̀rẹ̀ ihu náà rí skul ọ̀yá àti ìjàrí ẹ̀yìn ọmọdé di ìdíjọba báwọn àwọn àwọn onírìn jẹ́ ànámà àkọ́ tí ó bẹ́ tí ní ojú tó sánú mọ́tò àbánà ọlọ́hùn mọ́tò ọ̀rọ̀ ilẹ̀ náà ni dúró ní tutẹ́ ibẹ̀ wà ibẹ̀ nínú à ó dà yí onírì wọ́n lọ́nà wọ́n sọ ní ìdẹ̀ sí

ìdẹ̀bí ní ìdí iṣẹ́ àmìbà ọ̀rẹ́ àmì ala muhammadin olú ẹ̀rí ìdá ọkọ̀ ẹ̀nẹ́dà ọ̀nà àgbọ́nàkọ̀ òṣètò ìrìnbàbà ní na máa nà mú na náà na ẹni máa nà mú díjẹ́ náà nì àgbọ́nàbà ọwọ́ na ẹ̀ ìdá náà Ya ṣe maka yẹni pẹ̀lú àwọn gẹ̀rẹ̀ anyị hapụ nwunye ụlọsa ahụ ị na-arị o e ụkọrọ arị ewekọrọ onye na ọdị ụkọrị na-ehi ọmọrị ihe gaghị onye nne ka wasusi wekwuo ehi na-arị wee chisa ya ka ụmeka ya anki mewa isa emeka anịbira enyo na ewụrụ n'ihe ya ọzọ na-ekwuo ehi na-arị ka egbonuwo ụkọrọ ara na ewekọrọ onye na ọdị kọ́rọ̀ lọ́rọ́ ọ̀dù ẹ̀rọ ahúnyí kẹrẹ ọ̀nínà rẹ̀dọ̀ náà jẹ́ sẹ́pẹ̀ ẹ̀wẹ́ mẹ́lù ìrìmẹ̀ wọn náà ẹ̀yẹ mẹ́ka àbíkú ọmọ ẹ̀wọ́ iná rẹ̀ wà mọ́kọ̀rọ̀ ọ̀mẹ́sáláyọ̀ wọn na rẹ̀ ẹ̀yẹ tẹ̀lẹ̀ mẹ́ka àmákẹ́wé lóyún kọ́ra rẹ̀ dọ̀nà na báyìí tinye salatu na mini bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yí bẹ́ẹ̀ ró na ọ̀dọ̀ ọṣọ́ ní ẹyìn dọ́ni sí tẹ̀bẹ̀ náà tàbí iṣọ́nyẹ́ náà náà ọ̀nyí ẹ kàwọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ kókó ya tẹ́tùrà ẹ̀rẹ́ sùn ẹ̀bẹ̀ yí wọ́n bẹ̀ẹ́ tẹ̀bẹ̀ na ọ́sẹ̀ ọ̀ dọ̀rí ọbaka

abánaba ọhụrụ ẹ̀wọ́n náà wọ́n sún ndị nínú hídà á ń kọ́ mọ̀rí mẹ̀rẹ́ kàínú ẹ̀yẹ́ sọ̀dá kí sọ ẹ̀wọ́n náà ọdún lọ́kà dán ọ̀nà òmùrí kàwà ní tòṣọ́ ìzíní buhari pàrà wọ́hùn wọ́n sọ́dá inú òmùrí ní náà rírì ọ̀nyẹ náà máa ni náà wọ́n wọ́n osi yẹwà kú a wọ́n àwọn ọ̀nà òsì ọ̀nà ọdún èṣò rẹ̀ tó rẹ̀ màá rọ̀ ẹ̀yìn wọ́n mọ́rí ìka ya ẹ̀yìn náà mọ́rí ìkù ní ìhó wẹ́ẹ̀wà láti ọjọ́ mọ́rí ìlú àbẹ́ni máa ká ayẹ tẹ́ ọba ọba na ọba

saka náà lókojá láti ń tó mú nínú ọba mẹ́dẹ́ sí gùrì médè èéchì ẹ̀yà gọ́dẹ̀ sówọ́tì dé èéchì ẹ̀yìn dé èhìrì wọ́chì àmẹ́dọ̀ sẹ́nu ní ìlú dẹ̀hẹ́ àkẹ́ ẹ̀mú à ń kẹ́kẹ́ ó bí ẹ̀hẹ́ lẹ́sù jẹ́ àmì náà ẹ̀wọ̀n náà wọn ẹ̀hẹ́ ọbọ̀dí mẹ̀mẹ̀mẹ̀ wọ́n àbá lẹ́sù chi wọ́n àtọ́ ọmọ upside down muri ọ̀nà bọ̀ fara dị nínú dẹ́ bọ̀bọ̀ húrúgbó sí yọ́mẹ́ ẹ̀rẹ̀yìn báyìí rẹ̀ ẹ̀rẹ̀yìn ọ̀pẹ́ yìí tó jẹ́ sí òpónútù lóhùrú sànùwọ̀ tó jò èyí tó sánú lọ ọ̀tá ẹ̀wọ́ mórí èwùsẹ́ ní fújọ náà àbújọ náà

ìyá ni ma ya pa á ẹ kọ̀rọ̀ mi máa nà wẹ́dẹ́ ẹ kọ̀rọ̀ mi ní ùtẹ́yìn onye na níbìrẹ̀ èrè ẹ̀bá inú wọn náà níbìrẹ̀ ẹ̀yà rẹ̀ yẹn wọn àkàkà wọn yẹn na níbìrẹ̀ bẹ́ẹ̀ nílé dìbí àwọn ọmọ níbìrẹ̀ na na na

ọmọ ṣọ́tọ́rì ti túrú wọn èyà bẹ́rẹ̀ yí ọlọ́mọdé kò mẹ́ takura lẹ́kùrọ̀ lọ́nà yìí ṣó dúró lówì jáì lódú bá jẹ́ inákùrà bàbẹ́n sí ẹ̀ṣkàkà yìí ti yìí yá yìí ti yìí jáì yà mẹ́ sáwọn kaya mẹ́ ìsá ìdé duhan ìyẹ́ yẹn náà ní bàbẹ́ ìdé duhan ìyẹ́ ọmọ ìdé duhan ní kókó bá ayé ìyẹ́ ẹ̀yẹ náà ní bẹ̀rẹ̀ dìbì náà dìbì slọ́tún tó mọ̀ nínú na diri ananya na anibira ina fi nigeria so che nke ne ene decent hu sinya ohi decent yo ne ine bi oso che nke ne ene ni hu ene ni hu ne nyi bira hu den ne oso che asa asa ne ze ni what ni dope o anyị ka anyị tọpenye n'ime ụwa yabụ ọhịa bụ ọnụ anyị biri odida yi ịtọpụ n'aka ịnị ya eye onye na ị na arịta ọ manize nye ana n'ọrụ n'ọrụ sanagen n'uwe ekonye ihe na ya dị ejumeyewu wee kere ejumeyewu dị na ahụ ere

shubu zevenen ọ ọ gara yete ikiriku ama asị karịa ya ha ọ gara yete wáyé wọn ní yẹn nání bẹ̀rẹ̀ sí duha omi upn npn omi ní yẹn nání bẹ̀rẹ̀ duha ọ̀rọ̀ náà lẹ́yìn mẹ́rin dé duha duha duha òmú politics ọ̀nà àwọn náà second republic ọmọ náà akọ̀rọ̀ second republic omíṣẹ̀gàrí mi ọ̀rẹ̀wò upl npl mọ̀ná ti rẹ̀yẹn náà ní ìbẹ̀rẹ̀ jù ẹ̀hà ọ̀fún ọmọ náà ìgbìrẹ́ yìí máa kẹta ìyẹ́ tètè lọ́bọ̀ náà òjẹ́ níbi nìdílé pẹ́pẹ́rẹ́pẹ́ yana ba buzi bi di do mori ka yere mai na dinan o na nya lebare ka asenye asenye nya ide da di ma ni dino akoko ba mo ige to mroko abisa se na ukungu aba ya ba o ida na mo kere na eze da on ka ti re ni do be lọ́tí ń tó mú rí ní ẹ̀hẹ́ amẹ́ríkà ìsọ́ọ̀rì ahaira enyo ichire aban Ababa anabro konye ne onu abitu jonye na ni konye onoru omori ku ya ni sebe wehe onaba islam aja ito ona qur'an ko bi kai sa'atin a allah لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا ليمسك ذو ساعة من ساعته أمري قلنني ọ̀dà tí wọ́n lọ́nà náà kẹ́hẹ̀ ẹ́ lónìí mìíràn lónìí túnlẹ̀ títẹ́yàn orí kan náà rí hù ní ìjọ náà lónìí ó sì sáà ó sì mìtójú ẹ́ ní èèyàn ìrẹ̀ wọ́n pọ̀ náà mórí ọmọ sí tó àti tẹ́yọ. wọ́n máa ń kú ọdún náà mórí ọ̀rẹ́ bá dá sí ni dọ̀nà ọ̀rọ̀ kẹyẹ tẹ́yọ. ẹ̀wọ́n pọ̀ rẹ̀ ní àwọ̀ ọ̀nà rẹ̀ bí òṣà rẹ̀. ọmọdé

òtú bá ilẹ̀ ilẹ̀ra lóòyìnmà ọdúnkẹmọ náà ọba ọdúnṣe ọba rí gharị ọ̀nà rí ọ̀nà rí bí náà ọ̀nà jẹun ọba na pẹ̀ dị dí hotel islam ṣọ́nà nọ ohun tó mọ̀ rí ni ìjẹ́ ìkíkọ́

àmọ́ ọmọ́sẹ̀lẹ̀ ààrẹ ọ̀hún tẹ̀ kí lóòrè àjẹ́ màkà ẹ̀kẹ́ yìí wọ́n gẹ̀rẹ̀ yìí lóṣù tí ó sàn kọ̀nà àṣẹrẹ káàrà yìí kọ̀nà àṣẹrẹ káàrà yìí ló dẹ̀ lẹ́ èrè nẹ́ẹ̀mẹ́ ilé ẹ̀dí nínú nàlá láti wọn tó mọ̀rí yìí múlẹ̀ ọ̀nà bọ̀ báyà báyìí múlẹ̀ ọ̀nà bọ̀ báyà báyìí sọ́sọ́nà ni mẹ́kẹ́mẹ́ káyínkáyé òṣèwò iṣẹ́ ọ̀nyí ọ̀nyún kátàtọ́ ààrẹ so ugbó náà ọ̀nyí ọ̀nyún kátàtọ́ ààrẹ so ẹ̀họ́ náà sọ ọ̀nà únyẹ̀wò lónìí ẹ̀họ́ náà kẹ́kẹ́ dọ̀ ire ilẹ̀ ọ̀nà únyẹ̀wò sí dóore àmà wọ́n anyi zẹ̀rẹ̀ dàtọ́

wa bedo me bebe iná kẹ́nísì ẹ̀rẹ́ ẹ̀hún ló yẹra àmọ́ na ẹ̀bọ́ náà ọba àyẹ̀ wọn nù yẹ́ sí ẹ̀dí sọ́n tó múlẹ̀ náà nìyẹn ọ̀ntọ́ múlẹ̀ ọ̀kẹ́ mọ̀ nkẹ́ nà láhùn ìmra àtàn famala ila ìdáhùmà dúnà ọ̀hùrọ̀ wà fi lọ́bìn ولم يعدل بينهما جاء يوم القيامة وأحد شقيه مائل ko na ما أن paro ينفر dey do nyara ina mi bakana dey ko ni kene o di do ya ye na won do o me be be na pitch na aka na nyara do tse kongo do ra o ro je ke na tun mo ebe bama maani na yi ni ɛ ɛ ase e, wa ɔnere ahɔn so ɔyi n'oyisi agu polisi wɛ ɛgome bɛɛbɛ omuri nyɛ mama kaaka yɛ ɛgome ya ma bɔsɔ mi polo ya bɛɛbɛ yɛ iri n'oyisi ɔnɔ mɔ ɔno ntomuri ɔno wata kaaka ɛwɔ mori ɛbɛ bami ɛnisɔn mi nyu kama maa ahọ́ìfẹ́ ní dídí máa ní náà ni màṣẹ́kù ẹ̀nà nìyọ̀sán màṣẹ́kù ẹ̀nà nìyọ̀sán ẹkú ẹ̀bá yọ̀sán ẹkú ẹ̀bá yọ̀sán ìdí máa bá ya ẹkú ẹ̀bá àbẹ ẹkú ọ̀nyọ́nyára máa rẹ̀ yóò kẹtọ́ sọ̀rọ̀ lókè omori àtúnṣe ààrẹ mi ìntẹ́nẹ̀ kẹka èwo omori ọ̀nyọ́ kata ni ọmọ omori omori omori ebe ebe. and ahoy sọmọ níwà kàbọ̀ nìkẹyẹ ẹkúrẹ́ sọ ní ṣọ́yọ̀ ẹkúrẹ́ sọ ní ṣọ́yọ̀ ẹbí dọ́ọ̀lọ́ nìkẹyẹ ọ̀rọ̀ sọ ní mẹ̀sùwọ̀pá àti ìbáyìí sọ́mọ ìná akẹ́lẹ́ ọ̀rọ̀ ẹ̀wọ̀ sọmọ ọlọ́sọ̀ ọbẹ̀ ẹ̀wọ̀ àrẹ́bọ̀dọ̀ yìí sọmọ ẹ̀ẹ́ ọ̀sọ́ náà yìí nìdù àmọ́ ẹ̀wọ̀ ọbẹ̀ dọ̀ ìfà ahọ̀ inú ẹ̀rọ yẹn ṣẹ́kù ya ní ẹ̀rọ àmẹ́bí dọ́ọ̀lọ́ nìkẹyẹ àbẹ̀dọ̀ yìí sọmọ ìná akẹ́lẹ́ ọ̀rọ̀ àgbẹ̀kà ìjẹ̀nyẹ́nyẹ́ onye onye nkata enwe nwanyị ọbẹ enwe onye ọbẹ domori ọni mee ka e n'isisi bi ijo na ịda ịlasị ala ahụ da enye enwe nwa lọtọ ntu omori mi ọ ma na ya amma su eseri eseri ahụ ka

ebe ebe onye nwempa ọdịka ya wana wana nyọ ọnụ hụra ha deki iso ni iso ni n'iri ịzọ ihe enwu ọnụ ọrụ ụka eba iso na ọrụ enwu ọrụ lọtụ ntụ omori nyi wee zọmatọ ni na duma eh, na nyata deka kesa ye nwa riri rice iya bread or bọta atage or chicken protein to mori ni ọrịa ba na-aza ma ọrụ ka na-aza ma ịsanụ na ọ bụrụ na ọ bụ ọrụ

otu otu ọmọrọ imi ẹwà àmàzọ́bùrì ọ̀nà dòdó agbọ́hùn náírà ẹ̀bà èrè ajẹ́ bọ́tà búrẹ́d dòṣọ́bọ̀ náírà rẹ̀ ọkọ̀ rí nínú àbá ajẹ́ yẹ̀

Eh, eh, do upgrade ha fún autonomy ehe ọ̀dọ̀ lọ́nà do yí tó sí hu náà ẹbẹ̀ẹ̀bẹ̀ slọ́tí tó ebe yìí ẹbẹ̀ẹ̀bọ̀ lọ́nà ẹbẹ̀ ebe lọ́gbà àmì ọ̀nyí yẹn wọn tí ọ mú yìí dín mú ẹ̀jẹ̀ ẹ̀rọ náà ní ìwọ̀ ẹ̀yìn ní kẹfẹ́ tọmọ nyẹrọ ọkà yìí ẹ̀ ọmọ nyẹ náà ẹ̀rá slọ́tí tó mú yìí dọ́sà ẹ̀yẹ ọ̀sìn ni dɔw bɛ don vitu o vitu ɛwɔ nɔbɔ ban n ye nɔbɔ ban salamu aleykum ana nye waa hɛ fɛrɛ kɛ waa kɛ aba aba yɛn ehi titɛ n'a kun dɔw ma ni ba ha e kawa o ko ɔhɔn rɛ o laafiya dɔw wàá kọ́kọ́ lọ lédè pẹ̀lú ọ̀nà dị wàá kọ́ ọ̀rọ̀ ahẹ́rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ahẹ́rẹ́ ẹ̀ wà nínú kàó. ọ̀rọ̀ sọ́mọdé ìmẹ̀ ní dọ́kà wọ́n ẹ̀dá ìkẹ́. bọ́ọ̀ bọ́ọ̀ kọ́ àti ẹ̀yìn àbí kó nà ẹ̀dá wúdà àná. wàá níbẹ̀ bá pàmò

na tuyo to mori ni ani ba ba anya mari ka ni medi do so ni zoza do ani mi so nyonya ra wa wa be na ba na tuyo to aba kaye anyi anyị esi yi na bletara ne we si na wa fi zo wa appreciate e, na ma nya Anyị ama ewo ya mo no ro bi ya se wa he

ìjọ àbá náà náà sáà ẹ̀ka ọ̀nà ọdẹ ẹ̀zọ̀zọ̀ àwọ̀ ẹ̀wọ̀n náà bẹ̀ ní ọ̀bù kọ́rọ̀ wọn ni èso wà ẹ̀rù mẹ́tọ́ ara fún dọ̀nà orí ẹ̀zọ̀zọ̀ bí ìbílẹ̀ mọ̀ náà ha ha من سبب حقوق الزوج إذا ظنروا تلسوسا من دي إما أتشاري سامنان كجمع شايف ونا أين كمبو إذا نبلا من يمي كجمع شايف ونا سامنان كي جمع كي كوبي كن يمي أنا رين يربو جن صلاة ينتو مريد دي أنا بأي محمد صلى الله عليه وسلم أكا إذا صلت المرأة خمسها ìjọ́nyẹ ní ọkùsọ́lù pẹ̀hẹ́ na ẹkọ́ he wọ́n sọ ọmọ ha àwọn ramadan nánà na dọ́bàá nù wọ́n ha fi ìzà fàrjá ha àyíyí ṣe àmì ló ṣeré àyíyí ṣe àmì ó ṣeré àyíyí ṣe kwẹ́ngẹ́ ọ̀tá ìní kò sí ní ó ọ̀nà ọ̀rọ̀ lórí kò bẹ́ẹ̀ kọ̀ ìwé olùyí lórí mi ọ̀rọ̀ ìbìnrin mọ́mọ́ olóṣèré àsọ̀dẹ̀ ẹ̀kọ́ ìwé ìrìnà ọ̀rọ̀ náà sí lórí ọ̀dọ́ kẹ́lẹ́ àtàlìsẹ̀ kọ̀ ní ọgẹ̀ ọ̀yí ní kò sí rẹ̀ ni wà àtọ́ àti zẹ̀ọ́jà dọ́kítà àtọ́wà mi lọ́n tó mú sọ́lọ́lọ́sọ́lọ́

aljanna o ni siri yọ mú yọ lọ́wọ́ báyá yìí dáa báyìí muhammad sallallahu dáa hadisi ni mu'ad bin jabal ọlọ́bẹ̀rẹ̀ kọ́ntọ́ mọ́rí ọ̀ká kàí láyà hìndùlì imra'ati ọmọrọ̀ na ẹnyẹ ẹnyẹ tómìnú billahi anada oyó omori yìí ibi ìhọ́nà ọba na ya ọba bẹ̀rẹ̀ mọ́nà ẹ̀kọ́ bá na ṣe ọzọ mi ehi lọ́nà oyè yìí lóò ṣó ti otu lọ́nà òwe yìí o tó mórí kẹ́bọ̀rọ̀ yòóyẹ náà a náà kọ́ náà dọ́wọ́ yóò mórí yìí kò ṣóde kò tóde títẹ́ ọ̀fọ́ náà ṣùkọ̀ jílẹ̀ náà jílẹ̀ èyèrè ààrẹ kú òmúrí ògbó rẹ̀ ọ̀gbọ̀nà inú yẹnẹ̀ tí tó múrí àkàzọ́ ìmọ̀ wọ́n àtò tí tí a fi yí àhàdàn ẹ̀yẹ ẹ̀yẹ

ẹwọ̀rọ̀ kọ̀ ní ẹlẹ́ amẹ́sọ́lọ́dọ́ mú rí o àtọ́rí ìtàlá bá sọmù kọ̀rọ̀ wọ́n lè tààzí fèrè aṣáhù ẹwọ̀rọ̀ káyẹ ọ̀zọ́ àhọ́rísọ́bàánù ọ̀há lọ́wọ́ ni ìṣẹ́ àhọ́sù ìṣọ́bàánù ìtìdọ́ ọ̀sẹ̀ ẹ̀bẹ̀ wọn hó ayọ̀ ẹ̀bẹ̀ ọ̀hún yẹn kata ọ̀nyẹn kata wà kọ́ bá nù nọ̀rẹ́bà ẹ̀wùkọ̀ yìí ni ná don to mori daki kare ya nan baka yi wala tadriba era bo to nye na na kana do mori o ana dawo yo mori onyo ba ni sa enye na enye enye ba ko tu oba na ko ba ko ro do ni ko ba eta piri piri ta na ri la tun to mori don to mori do ba kan kai fa in kana huwa azlama on to mori ka abaka ba zai èyí kọ̀ọ̀bánì omi húnáyọ̀n falitati ohun tó mọ̀rí kò náà ní kọ̀ọ̀bánì ó dé kọ̀ọ̀bánì ọ̀rẹ́lẹ̀ ó dé kọ̀ọ̀bánì omi húnáyọ̀n ohun ní kọ̀ọ̀bánì hátà tùrìdíyàwó ló hí náà bá ní ilé fẹ̀yìn kọ̀bílẹ̀ mi náà bàbí ehi omi hí náà bá ní náà dọ́bọ̀ ní domori donere do ire kokko aniwe hi ahire ni ono re ase jo domori nye domori ba ko ba ya o ko je ni no domori do je ire ana wa ni ku kwaka ni wa aslahu jataha e domori me e, wala itma alaiha da yin yana wa amaghị ka ọhịmemememe poro ohi n'ụlọ niile poro mesuru poro dama na ọdọm fakọdị ablagat indalahi ụzara ha ọrụ a ide dure ya ọrịrị kọkwa amị ee ọrụ a mee nekeneke ide ogbori ọkụkụrịrị tọntịkọbọnọ ohi neto ọkụkụrịrị agwụka ọrụ a dịpe ya ọrụ ehi niile ọrụ a ebe sára ọtọmị ọzọ nkọ n'ọdọ tọ́ ohun tó múrí kọ ẹ́kọ̀ọ́kọ́ ní jẹ́ náà owógun tó múrí káyí ní àdíjọ sẹ́kẹ́ yìí iná yẹn nẹ́nẹ́ kí ezinal jẹ́ nẹ́ẹ̀dì ọmọ bẹ̀jẹ́ nẹ́nẹ́ kàkà yìí bọ́ọ̀rì bí ọ̀gá nìyí ọba nọ̀rì bí ọ̀nà ọba rí nìyí nẹ́ẹ̀bà dọ́wọ́n náà dọ̀tí dùnkọ nẹ́ẹ̀bà dọ̀tí kí dùnkọ bà nẹ́ẹ̀bà dọ́wọ́n fọ́ta nẹ́ẹ̀bà dọ̀tí kí dùnkọ bà nẹ́ẹ̀bà dáa káyọ̀ wato to wuri ne n'ụwa kane idan ba ni biya amma kare na kane ba race ai da Nigeria na wono na ka ana wono wa joy ba ka e wane ko ba ko ba aba ni ure ni ka ka ga ba ka ko ka no no ka ya ta wa no na muri ọmọ bọ̀ sí ẹ̀yìn ni àwọn ọmọdé muhammad sallasallam àwọn mẹ́sẹ̀ táyì dọ́kítọ̀ mori bẹ́ẹ̀ káàyè inú kíkà náà sákàyè láyé nzúrù tabaraka wa ta'ala ila imra'atin la tashku li jiha wa hiya ka o mori o ba kini ya ya ba shonye ka o ma ba e na o ba ni kaye ọba nara mee na-adị satara ya rẹ̀ akwa ahụ ntụ omori ka omori ova itowe kine ihe ya mba siri monye n'ọnụ ntụ omori da ka aha san kai la tudi imra'atun zawjaha fi dunya illa qalat zawjatuhu min al-hur al-in omori na kogo na wa sho na ga ina nye na aljanna ile ramadan na omori na kogo ho banye wa sho na ga ina nye na aljanna ile ramadan na na آمين آمين آمين أنبا محمد صلى الله عليه وسلم إني هنونا أنا na aka musa na ɔdɔ bɔyi tɛyi titi ɛgya ina na

asụrụ ekwu ojiji asụrụ ibu ahị asụrụ ekwu ha na ndị n'omuri otu basịta ebe ọkwene na ọjọ ebe omepi lọtụ ntụ omuri nyi anda anya anyị ka e ẹ̀rọ bọ́ọ̀mẹ́ omori ọmọdé ọkọ̀ ọbọ́ọ̀mẹ́ omori a tu and

duwe na ụka ya wanye nwụ mee duwe igwe enyi duwe igwe enyi duwa mee anyị ba ya lọtọ ntọ mori ni